ya bulu ni ibi tí ń sàlàyé nípa ìjọsìn anábìwá Muhammad sallallahu alayhi wa sallam àwọn níbi sura tó ń sọ nípa àníká báàbù àdìmọ̀sáwàkọ́t àdìmọ̀sáwàkọ́t ọ̀nà ni àgbéyàwó rẹ̀ ànáfàkọ́. ní owó tí a máa ń ná àwọn owó ní ó sì ọ̀ràn àyàn ọ̀ká náwó lórí pàtàkì jùlọ nípa ìka tó ní kan sí pẹ̀lú ọkọ̀ àtàyà ẹ̀kọ́ nìkáwò là ń sọ. nínú ìyàwó àtọkọ ta ló yẹ kó mọ̀ lọ́rùn olóyà lọ́rùn olóyà lọ́rùn ní. الزهري عن عائشة رضي الله عنها هذا حديث ضد عائشة ولا ينسوها قالت دخلت هند بنت عتبة امرأة أبي سفيان من ربي كتبت من هند tó jẹ́ ìyàwó àbùsùyàn olówóolówà o bàdà rọ̀sùlì olùwàbà ní muhammad. àkọọ́lá ti yá rọ̀sùlì pa nígbà tó fún mi kò ojúṣe náà nínú àgbà sùfìyàn dágbájú àbùsùyàn èyí tó ọkọ rẹ̀ rọ́jò lọ́rùn ṣàfihàn ọkùnrin kan ní ìpínlẹ̀ pé ó háwọ́ ó háwọ́ kéde náwó. láwọ̀ tí ilé bẹ́ẹ̀ ni nàkàkọ́ náà yóò kìtì ní wọ̀nyẹ́ kìtì bẹ́ẹ̀ni bẹ́ẹ̀niyẹ. ó ní ibi tó háwọ́ dé ní máa fún wa lówó àmọ́ tí máa fún wa ètò wa èmi àtàwọn ọmọ mi. إلا ما أخذت من ماله بغير علمه àyàfi tó báyọ̀ fún lọ mú nínú dúkìá nínú owó rẹ̀ yìí nínú owó rẹ̀ èyí tó tó wa bá fi lọ́gbọ́n dé a máa tún máa fi ọ̀rọ̀ tó wa. Fúhárì aláìyá fi dáálé ká ìjìnà. Àdéhùn wa bẹ̀rẹ̀ ní pé ní ti tẹ́lẹ̀ a máa ti ń ṣe yìí mọ̀ wá fẹ́ béèrè pé tó mo lẹ́sẹ̀ lórí ẹ̀ tó lẹ́sẹ̀. فقال النبي صلى الله عليه وسلم خذي من ماله بالمعروف ما يكفيك وما يكفي بنيك متفق عليه أنا بني تزن عليه بدأ padà máa أما owó صلى الله عليه وسلم بالمعروف ọ̀nà tó dáa ní kọ́ ọ̀gbọ̀rọ̀ wọn kọ́ ọ̀gbọ̀n tó mú o. Máa máa ń lọ Mayek Fake ní tó mọ̀ tó ọ àti tó mọ̀ tó ọmọ rẹ̀ náà. Alimam Bukhari àti Mùsùlùmí gba hadith yìí wá. Hadith yìí ó di kọjú ya pé àti ọkọ ni yóò máa náwó ìgbà rẹ̀ lórí ìjà bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì àdìsí di ari pé asọ́ràn yẹn ni kì í ti ní bá fẹ́ nàbà túláàsì ni lórí ìbáṣe túláàsì ni ó hàn fún un wọ́n bá tún ní wàtí ò ń tó fún ọ tó mọ̀ràn mú bẹ́ẹ̀ kúrúkì dandan ní kótó. ó wá ní kó máa mú ebi kò fún un àmọ́ kò tó àwọn àpá ni pé ajẹ́pẹ́ ìgbà yìí ọkùnrin ó gbọ́dọ̀ máa fún ìyàwó rẹ̀ ní tí ó tò ó gbọ́dọ̀ máa fà pẹ̀sífáyà ní tí ó tó ìyàwó rẹ̀ ó gbọ́dọ̀ máa fún un. àwọn ẹni tí ó gbóyàwó rẹ̀ yìí kìí ṣe kò wá jẹ́nẹ́rálì lápòjúwe lápòjúwe nísìnyí ẹ̀yà mu látara àwọn àbejì káyé káyé lápòjúwe obìnrin àmẹ́jọ wà rí eléyìí lọ fẹ́ olówó ṣe lọ́jọ́ sí i wọ́n sì ń gbé bí irú ètò èkó. àmẹ́lẹ̀ ń tiẹ̀ ẹni tó ń fẹ́ olówó àwọn ń gbé bí lọ́jà dá koko káwọn àgbẹ̀ ìlú àlẹ́ ń bá wí àwọn ń gbé bí fílẹ̀jì kan. sẹ̀rí tẹ́pẹ́ àwọn méjì tá a máa sọ pé ètò ìṣúná wọn ó yàtọ̀ lórí yàtọ̀ kí táyọ̀ akọ̀kan ìdílé kò pé dákùn bọ́kọ̀ láfẹ́ fún ní wọ́n jẹ́ àárọ̀ ìlú náà sọ̀rọ̀ wọ́n fẹ́ fi wo wọ́n fẹ́ fi wọ́n fẹ́ fi sọ̀tọ̀ wọn tiẹ̀ náà kí wọ́n ti lè máa jí wọ́n ti máa mú un tó tó owó ìjọba tó mẹ́ná wọ́n ní ah! táyà fún mi ló di àárọ̀ o ah! èmi nìkan àtọmọ mi ọ̀kan tó ń gbọ́ lọ́wọ́ mi náà àgbà ah! bíi five hundred naira hmm. ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹni tí ń alápáyà yìí ẹ̀wọ̀n mi ń lọ alápá o. sọ̀rọ̀ lóbi tó bẹ́ẹ̀ àti pé ọkọ tiẹ̀ kò tún láti tó sọ́gbọ́n dígbé fi so àkọ́kọ́ nìyẹn àmọ́ kọ́ gbọ́dọ̀ gbìyànjú pé ṣe tó tó yàn tó ti jó tó jẹ́ ilé yóò kí ló fi jó jẹ èyí níwọ̀nba pẹ̀lú ìwọ̀nba pé àbá àwọn ti wá ọ̀fẹ́ pa abáfẹ́fẹ́ wọn jẹ́ o kọ́dà àwọn àbá tó jẹ ráìsì a máa tún fi tọ́kì lè kókó sí lágbára náà ọlọ́run sì ní ẹni tó bá fún máa ná bó ṣe fún ọ náà wọ́n lọ kúndùrà alẹ́ òru sùkò ẹni tó fi àsìkò ìṣe ẹ̀ náà àtúntò nìyí àfún òun ò fẹ́ bí tiẹ̀ ní àkọ́kọ́ bá a ṣe fún tiẹ̀ náà ìyàjú máa ná bẹ́ẹ̀ kọ́ wá nígbà náà fúngbà tí kejì rẹ tí ó tóbi kan lọ́jọ́ ń gbé ọkọ̀ tí ọ̀pá máa ń jẹ láìsí wọ́n fún ọgbẹ́ tọ́kùnrin lórí òun àti òpin wọn nígbà náà ẹja tẹjú máa lejò ológbó títí yín kò tẹjú máa lejò sí ìtọ́nà ọ̀tẹ̀kùn sí ẹnu ṣòro ló fi jẹ́ pé àwọn àfà wọ́n sọ pé ọ̀rọ̀ yìí tí wọ́n bèèrè àná Muhammad ó dàbí ẹgbẹ́ àfihàn bá ti fatuwa ni wọ́n ní àwọn àfà pé ọ̀rọ̀ yìí ò gbígbà àfihàn bá ti fatuwa ni ẹ̀fẹ́ fatuwa dẹ̀ rèé kò kò wá generally fatuwa kan bá ti kò wá generally ìṣe tí ẹnì kọ̀ọ̀kan máa ń bí fatuwa pàtó wa dé sọ adẹ́rù sí oṣù dáa nísìnyí ọwọ́ àdúgbò tó kọ̀ rẹ̀ kú oṣù ọ̀nkú àti bá nàbí lọ sọ fún hindu wọ́n ṣe hindu ọkọ rẹ̀ ní ó sọ àfikẹ́ mi òhàwọ̀ anáwì náà sọ pé ó ti mẹ́ ti ń gbà òhàwọ̀ lóòótọ́ òhàwọ̀ lóòótọ́ ẹnìkan ti fẹ́ fẹ́ àdúgbò lánàá yìí rí ó pọ̀ ní sí àlébù wọn sọ pé àbújá ah, fi mọ̀ yí o <laughs> kì í fẹ́ náwó o ó pẹ̀tù mọ́ ó sọ sí tẹ̀lẹ̀ fún wa ah, ó ní ahun kúkú ti ti mọ́ ni sórí fi jẹ́ pé ó tí ẹni tó fẹ́ sí fásitì tó bá mọ̀ sí sí ọkọ rẹ tí ìṣesí ti ọkọ ọkọ yorùbá yóò àyè kò rí bẹ́ẹ̀ o pàtó àgbọ̀nà ọkọ yóò kì í fẹ́ náà ti kò yín wọ́n ti dáná mú mú rẹ̀ ah, kò jẹ́nẹ́rálì tó fatuwa ni ìtàdàbí tọ̀sán náà ti ó ṣe yìí so ó túnbọ̀ pé tí ọkọ ò bá tó tí ò bá fún ìyàwó rẹ̀ tó tó tẹ̀bí kò fún ara fẹ́ àwọn kò fún ní tí yóò tó ìyàwó ní ẹ̀tọ́ láti mú bẹ́ẹ̀ kó jẹ́ sí pé ọkọ yẹn ní agbára láti fún tó bá wọn kó jẹ́ pé tí ìyàwó ní ibi gangan ó tó bá wọn. kókò tí báyà nígbà tí àwọn ìpa ti tó là ń sọ yìí o so títẹ́ sí rèé kò rí bákan náà kọ́dà tá a bá jọ wà ń lù kan náà lápòjú yẹmi iṣẹ́ tíṣà ní ṣe ẹ̀sìn màtí tíṣà ní nílẹ̀ yìí bẹ́ẹ̀ mo gbé náà tálí thousand naira ọmọ mẹ́rin nílẹ̀ ẹni tájọ ń gbé pọ̀ àbábúrò mi ni àbẹ́gbọ́n mi ni mẹ́ẹ̀mẹ́ẹ̀ mẹ́díkù dọ́kítọ̀ lòun ọmọ tí ẹ ní òbí mẹ́ta mẹ́rin lọ kí àwọn tèmi wá nígbà náà pé irú aṣọ tí ẹ́ gbogbo gbogbo gbogbo fóun náà.

ẹlòmí náà nílò tó àtàyẹ̀ní náà ló gẹ́ni tó ẹ̀kọ́ tàyẹ̀ní rẹ̀ náà fún láhùn àmúgbò tiẹ̀ náà àmọ́ é ṣe kẹ́wà tí ó tó wa ká mọ̀ pé títò ti wa bọ́lọ̀ ṣe ní kí bọ́lọ̀ ṣe láti ìfọkàn tó wa títò ti wa kò lè tó títò ti ẹ̀yìn mọ́mọ́ ti tàyẹ̀ yóò lọ́pọ̀ pé yóò dáadáa à ń sàlàyé torí àwọn ẹ̀yà wa tó máa ń gbọ́ wa wọn àti wọn àkàkà pé o tẹ̀sí àdàbà wọn kọ́dà ẹnu àfẹ́ báwa mo ti gbọ́ ẹ̀mí ó sì gbọ́dọ̀ fọ́pọ́ àti ẹ̀wọ̀n wọn lò tó kí afẹ́ báwa lọ́nà lọ́gbọ́ kọ́mọ ẹ̀ náà kúnlẹ̀ tọ́ yarí pé ẹ̀ gbọ́n yín òun náà ní sọ̀rọ̀ jáàbù tọ́ yarí pé gbọ́n yín àmọ́ ẹ̀dínlẹ̀ yìí ṣẹlẹ̀ mú láti àárọ̀ yìí àbíkọ́ wájú ọkọ̀ ń gbọ́ báyìí bẹ́ẹ̀ gbọ́ èyí ká gbọ́dọ̀ náà wọ́n bá tó ní ká máa ti àlàyé ẹ̀ báwọn àmọ́ kọ́kọ́ náà bẹ̀rù ọlọ́run àwọn kan ká tẹ́lẹ̀ yìí tí ń tí ń fa àwọn ìyàwó mi tó mi wọ́n lómi náà bá ti ń wúyi náà yóò ní dúpọ̀ kalẹ̀ ńlé tó bá dé ka atẹ́ńtẹ́sì ló tó lọ́dún yẹn atẹ́ńtẹ́sì ló tó dìkan ó tó lọ dúró lé o tẹ́lẹ̀tìrìsì náà bẹ̀rù ọ̀nà bẹ́ẹ̀ ló bá fowó lé ọ ẹmu kan ẹmu tó tuntun ẹ bá mọ́lẹ́jì ẹmu kan ìyàwó dáadáa ó náà ti gbá lóòótọ́ kí náà ti kún ọ̀rẹ́ gba kúlẹ̀ tó yára lókè gba oyè lọ́ọ́ kúlẹ̀ tó kò sí tó burú kí ọkọ̀ bọ́ọ̀lù ti kọ́ sí wa nù kọ́dà àgbẹ̀ ọ̀bánújọ́ lórí ẹ̀ báwo bá mú kọ àwọn kúlí àti mú kò sí tó burú mẹ́ sọ pé ọpọlọ rẹ̀ níbi wa ń lọ. àmọ́ kí ọkọ̀ ni wá dé pé ẹ́ wọ́n á gbé láìsí dé wọ́n ń ta láìsí nígbà wọn náwó sí iṣẹ́ ẹran tó ń lọ àwọn ọ̀nà mú wọ́n lè mìíràn kan ní fún ọ lẹ̀. sùkà bẹ̀rẹ̀ ọ̀nà ọ̀bà mo jẹ́ ń ẹni ẹnìkan á dé ìta ẹsẹ̀ ni wọn kò sí kò máa ń jẹun báyìí ní sọ́kò tí ń jẹ nílé náà nù sáwọn lè ti jẹ náà nù ó sì ní kò máa ń tàmàlà àwọn ọlọ́mọ náà náà lọ́ra ẹran gbẹ méjì ẹran kọ̀ọ̀kan tó tóbi tì kò dé mú. ìta bẹ̀rẹ̀ pé ṣé mo wá wọlé ẹni o pé ọtí mọ́tẹ́ mọ́ rẹ̀ ṣé láàárọ̀ yìí gbàdúrà ìṣèjọ rẹ̀ gbàtọ́ kúrò nílé àwọn ìyàwó rẹ̀ àtọmọ mẹ́rin fún ọkọ̀ ìṣèjọ fún ọ̀sán pẹ́pẹ́ ilé máa lọ. Àndé pẹ́pẹ́sì pẹ́pẹ́ tí wàá kó fún ọ̀sẹ̀ ọ̀gbà ẹ̀dá tó ọ̀nà ìyọ́mọ lójú ẹ̀. Wọ́n ti gbélé wọn nìkan lọ jòkó lórí kíni. Káwọn náà bẹ̀rù ọlọ́run. Pẹ́pẹ́ ìyàwó òrùwa ọmọ òrùwa o, àmọ́ lọ ló ti bàjọ́ ẹ̀rí gbogbo wa. Ṣùkà bọ̀rọ̀ náà bá ọlọ́run ti ní ẹni tí wọ́n á sì kiri. Ọlọ́run ní owó ìwà pé kí ló ṣe tẹ́ fún ọ sẹ́nu ni kọ̀ọ̀nù fáwọn ọ̀rẹ́ rẹ̀. Ẹ mo fó tiẹ̀ mo ti fó ní àwọn náà gbìyànjú mọ́ fún wọn sọ̀tọ̀ ọ̀nà abiola balẹ̀kẹ́ ọlá àsìkítà ìtọ́jú ilé wa ẹ ọmọ sàtìlẹ́ ní kọ̀ọ̀kan ọlọ́ àwọn tó ti fún kì í tóyàn bá a fẹ́ jù máa ràn lọ àwọn tí ó ti fún tó wọn bá a sàrọ̀ wa aláìláìlọ́lá ànígbàbéèrè mo fẹ́ sọ̀rọ̀ kan ní mo láfi ní àgbàbéèrè àwọn aláìláìlọ́lá <laughs> bí wọn àgbàbí rò ẹ̀rí pé a yan àwọn lájú kankan látàrí àwọn sí kan ń